mo ṣe bá bàbá lọ́jà mo ṣe bá ìyá lọ́jà mo wá ṣèbà ọba Elédùmarè ọba tó ba lórí ohun gbogbo ọba tó ba tó tó ba lórí ohun gbogbo mo rá mo bá rúbúrúbú mo rá bàbà mo mà yí kọ̀ ọ̀tún mo yí ka òsì fún gbogbo wa níbi tí ẹ ti ń wò mí ó dá lójú pé ẹ náà ti darapọ̀ mọ́ mi mo ṣe ń ṣèbà fọlọ́run ọba tó dá ayé tó dá ọ̀run ọba tó jẹ́ kí bẹ̀bẹ̀ kó máa bẹ Adéjọkẹ́ ló ń kí káàbọ̀ sórí ètò lónìí yìí mo ní pé bóun gbogbo ẹ̀ ń lọ ládùúgbò yìí a kú gbáradì a kú palẹ̀mọ́ ìyẹn tó bá pé Nàìjíríà ń bilẹ̀ wà kí ni tá à ṣe ni a kú a sì ni epo yìí náà ni a kú ẹ má gbàgbé o ẹ jẹ́ kẹ́sẹ̀ máa gbàdúrà ìtòrò ni pé àdúrà báyìí ló ń gbà agbára kọ́ tẹ́ni tó bá ti kọ̀ tí ó gbàdúrà á jẹ́ pé ó ń ṣe nǹkan míì ni ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ le tó nǹkan tí àdúrà bá yanjú tì kò tí ì wáyé ohun tí àdúrà bá yanjú tì kí ni kò tí ì wáyé ẹni tó ń bínú gan tó náà máa ń ru sókè gbogbo ìgbà tó bá ti kọ́ bó ṣe ń gbàdúrà á rí i pé ìbínú yẹn á pòórá ẹni tó bá yẹ pé gbogbo ọgbà ló ṣáà máa fẹ́ máa jà máa jà tó bá ti ń gbàdúrà rí pé ìjà ó dínkù ẹ jẹ́ ká wá gbìyànjú láti rí pé à ń gbàdúrà bá ṣe ń gbà fúnra wa tá à ń gbà fẹ́ bí wa ká máa gbà fún orílẹ̀-èdè nàìjíríà tọ́lá náà ẹni tó bá fẹ́ kí jerusalem ó ṣe rere yóò gbàdúrà fún o kí wá ṣe jerusalem là ń sọ báyìí orílẹ̀-èdè nàìjíríà ẹni tó bá kí nàìjíríà kó túbà kó túṣẹ yóò gbàdúrà fún un ẹ má tún wá gbàgbé fàdúrà tiwa náà kún ẹ má gbàdúrà fẹ́tò Ká Sálàyé kó máa tẹ̀síwájú kó máa tẹ̀síwájú ni o ẹni tí ó bá ní pé òun ò rí ètò yìí òun ò kẹ́kọ̀ọ́ kankan lágbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ẹ jẹ́ kẹ́yìn náà kó tún yẹra ẹ̀ wò torí oríṣiríṣi nǹkan là ń gbé yẹ̀wò lórí ètò lẹ́ẹ̀kan sí i mo kí n pé ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹ kú bójú ọjọ́ ṣe rí gbogbo ẹ̀ á dáa pẹ̀lú ìgbìyànjú àti àtìlẹ́yìn ọlọ́run ọba elédùnmarè lẹ́ẹ̀kan sí mo kí i pé káàbọ̀ sórí ètò ká ṣàlàyé ẹ̀jẹ̀ ń gba bí wọlé. àwọn gómìnà ní ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n ti fi kíni wọ́n ti fi àyè lẹ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ wọn wípé kí wọ́n lọ gba káàdì alálòpẹ́ ìyẹn PVC láti dìbò yan ẹni tó wù wọ́n inú ìbò tó ń bọ̀ yìí ìpínlẹ̀ Èkó yọ̀ǹda ọjọ́ mélòó kan bí ọjọ́ mẹ́ta wọn láti ọjọ́ ọjọ́ kẹrìnlélógún gbogbo ọ̀sẹ̀ monday ní kóra pé wọ́n yọ ọ́ lẹ̀ wọ́n ní kàn fi ń tajé gbọ́ kó gbọ́ wá síbi iṣẹ́ ṣùgbọ́n láti ọjọ́ kẹrìnlélógún wọ́n ní kí wọ́n lọ sí ibi tó ti fi ilé bóyá ilé ìjọba ìbílẹ̀ ni tàbí ọ́fíìsì inec ni tàbí àgbègbè tó ti forúkọ sílẹ̀ kan lọ gba káàdì àwọn tí wọ́n bá ti gbà nítorí pé inec ti fún gbogbo wọn láǹfààní títí di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n kí wọ́n tó kásẹ̀ fífún wọn ní káàdì padà kí náà sọ léèṣe ni Ògùn náà ti darapọ̀ mọ́ ìpínlẹ̀ Ògùn náà ti darapọ̀ ìpè kí àwọn òṣìṣẹ́ àwọn kan lọ́mọ gba káàdì alálòpẹ́ ẹ̀ bákan náà ní ìpínlẹ̀ Abia àwọn wá mú Monday Tuesday Wednesday Abia ó dà Abia ní ìjọ́wò làwọn mú tẹ̀ Ògùn ní Tuesday and Wednesday abia ní monday and tuesday gbogbo wa pátápátá ẹ jẹ́ ká gbìyànjú láti lọ gba káàdì alálòpẹ́ wa nígbà tó ti kọ́ kéde yìí mo ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kì í ṣèjọba àpapọ̀ ló kéde tó wá péjọba àpapọ̀ ló kéde báńkì ilé ìfowópamọ́ àwọn náà mọ̀ lọlé wọn làwọn fẹ́ lọ gba káàdì ìfà ìdìbò àdì pé a fẹ́ kó fi sílẹ̀ pa ẹ̀wọ́ tó fẹ́ tá a ti pààrọ̀ àwọn tá à ń lò tán ní ká kó padà nígbà tá a bá ní kan fi jọ́ méjì dúró lé ìjọ́ kànkan tó bá ní kan fi dúró lé kò lè rọgbọ nítorí pé oníkálukú ètò wà lọ́wọ́ ẹ̀ ó fẹ́ dà padà sí ilé ìfowópamọ́ kó lè gba titun jáde àwọn tó sì wá jẹ́ pé ilé ìfowópamọ́ tó jẹ́ pé kò tí ì kó titun jáde tábà bọ́ ságbá mi ètò àwọn ìròyìn tó hàn dé a máa sọ nínú a máa tẹ̀síwájú nípa ẹ̀ ètò yẹ ká tó fi tóra wa létí ó ní ọ̀rọ̀ eh, tó jáde láti iléeṣẹ́ àwọn tó ń rí sọ̀rọ̀ epo rọ̀bì wa hmm. wọ́n ní ká fọkàn balẹ̀ ìfọ̀kànbalẹ̀ wa kò dá lórí irọ́ o orí òtítọ́ tó hàn kedegbe sí gbogbo wa ni wọ́n ní kò tí ì sí ojútùú sí láàsìgbò ọ̀wọ́n gógó epo ọ̀wọ́n epo tó wà ń gbòòrò wọ́n ní kò tí ì sojútùú fún wọn nígbà tó bá ń fi ọ̀rọ̀ tó ti ń fi ọ̀rọ̀ tó wa létí a gbìyànjú láti béèrè pé à jọ́wọ́ la fẹ́ bọ́nu ọ̀wọ́n gógó epo yìí ká máa tòótọ́ àtòwọ́dì ká tó ra epo nílé epo owó mọ́tò gbówó lórí sí ni àti pàápàá tó bá jẹ tó wá wà nù mọ́tò tó tẹ̀rí mọ́tò ọ̀hún wọ̀ àti wá kúrò àwọn tó ń repo wọ́n ti wọ́n ti tò débi pé wọ́n ti gba gbogbo ojú òpópónà ibẹ̀ kọ́ la fẹ́ sọ̀rọ̀ lọ́lẹ́ ni títọ̀wọ́ gbogbo kò tóbi tó wa létí pé kò tí ì sójútùú sí o ara nǹkan tí wọ́n ṣe lálàyé tán fi sọ fún wa <clears throat> wípé kò tí ì sójútùú sí òkínní ni pé wọ́n ní iléeṣẹ́ ìfọpo wa tí ò ṣiṣẹ́ àfaramọ́ àti gbọ́ yẹn tẹ́lẹ̀ kò tí ì máa ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ yẹn lé nìyẹn ń ṣe ìròyìn tuntun. èkejì wọ́n ní pé iye bárẹ̀ tí ó yẹ ká máa fi ṣọwọ́ ká máa kó jáde ká máa fi ṣọwọ́ fún àti wọ́n gbọ́n jù wá lọ tán bá wa tún fọ̀ ó ti kéré jọjọ kò tó yẹ tá a fi ṣọwọ́ tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn léjì ètò ìkẹtọ́ dàbí ìkẹta ẹ̀ òní pé wọ́n ní iléeṣẹ́ NNPC kò kó epo tó ń kó wọlé kò tó lò lórílẹ̀‐èdè nàìjíríà kí ló wáá fà á tó ṣe tó lò wọ́n ní wọ́n rí owó láti ra epo púpọ̀ láti kó wọlé ọ̀rọ̀ orílẹ̀‐èdè nàìjíríà kan máa ń pa èèyàn lẹ́rìn ṣá bóyá tó ń ṣàdarí wa lóyún ń pa wá lẹ́rìn ni àbí àwọn tí àbáwá aráàlú gan là ń para wa lẹ́rìn ẹ má jẹ́ àtanra wa jẹ àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó dìgbà tí a bá gbìyànjú láti tú èrònú wa pa lórí bí a ṣe fẹ́ rí i dájú pé a ní kí àparò kan kó má ga jù kan torí àǹfààní wà fún wọn láti gorí ebè ṣùgbọ́n kí wàá ṣe pé kẹ́ wá fi ní aráàlú lára kẹ́ wá máa ṣe ètò ìlú bí ẹni tí ò tiẹ̀ ní nǹkan kan tó ń rò nílé ayé ẹ̀ ju pé àfẹ̀mí àfẹ̀mí ó ń pẹ́ kẹ́nikẹ́ni tó mọ dààmú kiri kò sí tó kàn mí tó bá wù wọ́n ní kó máa ṣe èmi kú ti gòkè odò náà òun pẹ́ káfara ó tó já bó bá sì kọ̀ tí ò já kémi gan fẹ́ẹ̀ kan bẹ́gì lù káfara já lulẹ̀ nígbà táwọn tán pẹ̀rọ aládarí tí wọ́n ronú láti yọ ọjọ́ ìmọ̀ṣẹ́ fẹ́ rí pé ọ̀rọ̀ epo yìí àwójútu sí tó fi di pé gbogbo ìgbà la máa di a máa tò lé epo àfẹ́rẹ́ epo lórí pé ẹ fẹ́ yọ owó ọ̀rànwọ́ kúrò lórí epo ẹ kú ti yọ báyìí ẹ sọ pé inú oṣù kẹrin lè máa yọ pátápátá ṣùgbọ́n ẹ ti gbé olórí epo one hundred and eighty five naira nígbà táwọn ọ̀rọ̀ jáde lọ́sẹ̀ tó kọjá náà fún wa lésì pé àwọn ò sọ bí àwọn ọmọ nǹkan kan nípa ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wá sọ pé ẹ ohun tí mo sọ ń gbà yẹn ẹ bẹ́ẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ náà ló ṣe rí torí pé ọ̀tọ̀ níbi tẹ́ẹ̀tì wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí àwọn tí wọ́n ń ta ní one seven tó yẹ pé àwọn yẹn máa tó tó tó tó kán tó ríra ń bẹ̀ àwọn náà ń ta ní one eighty five títò yìí ò tí ì dáwọ́ dúró ìtọ́jú àwọn ilé epo kan àwọn ilé iṣẹ́ epo kan tó ń tà wọ́n yìí ń tà ní two seventy sí three hundred èyí tó bá wá wú ẹ̀ ń bẹ̀ ọ̀nà kò lọ ìyẹn mò ń sọ ní ti àwọn tí ó súnmọ́ wa àwọn ibi tí a lọ tójú wa tó ń la sọ lókè ọ̀yà o àbí lẹ́yìn ìta kúrò lẹ́kọ̀ọ́ àmọ́yẹ tí wọ́n ń tà ṣùgbọ́n dá mi lójú pé kò tí ì síbi tó ti ń tà ní three fifty ó dá mi lójú ẹ̀ tí n bá yẹ pé mo yẹ rí sọ ẹ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí o oh nine o oh five seven o oh one two o eight one ẹ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síbẹ̀ ìpè ní orúkọ mi ní lágbájá agbègbè báyìí ni mo ti ń ta àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ iye báyìí ni wọ́n ń tà ní ọ̀dọ̀ tiwa ìyẹn tó yẹ pé ó ti kọjá ó ti kúrò láàrin one eighty five sí three hundred ẹ lè tàtẹ̀jíṣẹ́ kẹfì ránṣẹ́ sí wa ẹ àtúndáwò lórí ètò ká àníre jù báyìí lọ lórí àwọn àwọn kọ̀ọ̀kan tí ó ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè nàìjíríà ìròyìn pọ̀ akànnì ká mú díẹ̀ díẹ̀ tó yẹ pé tó wà ní yàjóyàjó ni ẹlẹ́yìn náà nítorí láì má fi tó wa létí tó ra fẹ́ bẹ́ẹ̀ adarí ìjọba yẹn prime minister ó sanwó ìtanràn ní ìlú gẹ̀ẹ́sì yẹn united kingdom tọ́lára ní ìjọba tí à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí òun kò kí ń ṣe ní méjì bí ojú um, prime minister prime minister um, united kingdom ìyẹn sunak kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn án wọ́n ló wa mọ́tò láì lo seat belt <laughs> ó wa mọ́tò ó jókòó sínú mọ́tò láì lo seat belt kò wa mọ́tò ọ̀dà náà ó wà nínú mọ́tò ẹ̀ kò lo seat belt àìmọye irú ẹ̀ dànù dànù ní nàìjíríà kánsẹ́lọ̀ local government gan máa sọ fún mi pé ṣé ò mọ̀ ẹni tí mo jẹ́ ni ọlọ́pàá wo ló tiẹ̀ fẹ́ mu débi pé ó máa ń mu lọ pé kó lọ sanwó ọlọ́pàá àbí road safety wo ló fẹ́ mu agbófinró wo ló fẹ́ mu pé honourable councillor àbí èwo ni a máa pè wọ́n ẹ wa mọ́tò àbí ẹ jókòó sínú mọ́tò ẹ lo seat belt ẹ wá lọ sanwó tanràn ta ló bí lórílẹ̀‐èdè nàìjíríà níbi tó yẹ pé ọlọ́pàá gan ń wa mọ́tò kò lo seat belt wọn tó wọn mú ká máa sọ dídí prime minister lọ́nlọ́ àbí òfin tó fi lélẹ̀ pé a gbọ́dọ̀ gbé kókó àbọ̀ ọmọ kan mọ́tò bá yẹ tọdún méjìlá kò gbọ́dọ̀ jókòó síwájú mọ́tò ẹ̀ ń wò mí lé ẹ̀ ń kú dáadì mọ́mì ẹ̀ rí aláboyún kò gbọ́dọ̀ jókòó síwájú mọ́tò ṣùgbọ́n gbọ́dọ̀ rí they must see me and my husband pẹ̀lú oyún náà gàgàgà bó máa jókòó tọkọ ẹ̀ nínú níwájú ni ẹlòmíì gan tó ń wa mọ́tò bàbá tó ń wa mọ́tò á wá gbé bébí ẹ̀ sáyà òun ló ń wa mọ́tò á wá gbé bébí sáyà bó ń wa mọ́tò àwọn màdàmú ajókòó ti lẹ́gbẹ̀ẹ́ ohun tí yẹ ká fi ṣayọ̀ la fi ń ṣayọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà prime minister ni yíyọ náà ni kò lọ sanwó tanràn ó sì tún wá tọrọ ìdáríjì pé kán dára kán foríjì i pé bóyá ó ṣe nǹkan kan pé ìyẹn fò oversight ẹ̀mí ìmọ̀ yorùbá ti fẹ́ fi pé oversight yẹn pé ó lọ ó sanwó ìtanràn yẹn pé kó tó wá tọrọ dáríjì pé kán foríjì òun pé àṣìṣe ni wọ́n sì ti dáríjì wọ́n wá rán létí pé ṣé ẹ rántí lọ́dún kan gbà kan ẹ ti ẹ ti lùgbàdì òfin wáyé náà òfin ìrìnnà kọjú káwa mọ́tò nígbà kan rí ó ti ṣe gbọmọgbọmọ yín o ó ti dẹ̀ kejì tá a mú yín báyìí bóyá tó bá dé lẹ́ẹ̀kẹta bàbá ò ní láǹfààní àti wọ mọ́tò lókè òkun mọ́ ni bólẹ́tẹ̀ ti fẹ́ rí chairman local government chairman So ẹni tó ń lo tinted motor lẹ́fẹ́ rí i pé ẹ pé kò lo seatbelt ẹ̀kọ́ lápọ̀ tó yẹ ká máa kọ́ tó dára tó yẹ ká kọ́ látọ̀dọ̀ àwọn tí ètò ìṣèjọba wọn ó wà lójúkò ó wà lójúfò ó ń ṣiṣẹ́ déédéé orílẹ̀ nàìjíríà do as I do as I like ni and nobody tó lè mú mi màá ṣe ìfẹ́ inú mi kò sẹ́ni tó lè mú mi tó bá gbìyànjú àti mú mi àjọ tatán bíi kéne bí owó àjọdálẹ̀ àtúnṣà bóyá kẹ́ ẹ léwọ́ ẹ̀ṣẹ̀ àbí kí ẹ kékeré ni kẹ́ni deal with him deal with her ó yá bá mi bá wí ẹni tó ní tán rán sójú pópó kó gbófin ró ẹ ṣe kò dára torí ẹni tó bá wù tó bá ṣayé dáadáa ọmọ ẹ̀ náà mà bá ń bẹ̀ o ẹ̀dá tó bá gbé bùkà fọmọlàkejì bó pẹ́ títí ọmọ ẹ̀ náà jẹ níbẹ̀ ṣé ètò ìwà tó yẹ pé láyé òde òní ẹ tó bọ́mọ sọ̀rọ̀ nínú ilé ọmọ ló ń pàṣẹ fáwọn òbí ẹ̀ ìwà iná ọ̀nà gbédè ta tá bá bá wọn sọ̀rọ̀ wọn ni wọn jágbe má wọn ajẹ́kadé lágbára tá bá padà dé ká ṣàlàyé sí ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ẹ́ ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé bẹ́ẹ̀ máa ṣe ń darapọ̀ mọ́ wa a ti sọ díẹ̀ nínú àwọn ìròyìn tó hàn dé lórílẹ̀‐èdè nàìjíríà àti ní òkè òkun àwọn kéékèèké tá a ra mú lò nínú ẹ̀ wàrà ẹni ti PVC táwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ti ní kí àwọn òṣìṣẹ́ kan lọ sí ìsinmi ráńpẹ́ kí wọ́n lè lọ ní àǹfààní láti gba káàdì wọn a sì tún ti sọ nípa ti ọ̀rọ̀ epo tó yìí wọ́n báyìí wọ́n ní pé àwọn ò tí ì rójútùú sí i a sì ṣàlàkalẹ̀ àlàyé tí wọ́n ṣe fún wa kí lójú wòye yín lórí ẹ̀ bákan náà ni owó ìtanràn tí adarí ìjọba ní United Kingdom lọ́hùn tí wọ́n ní kó lọ san nítorí pé kò lo seatbelt oríṣiríṣi ìwà báyìí láti dárúkọ lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tí wọ́n lè bá wí nínú ilé tó bá dé tẹrúwà náà ló máa wù lójú pópó ni níbi iṣẹ́ ni láàrin ọ̀rẹ́ ni láì àwùjọ ìwà kò tọ́ kò yẹ oníkàlùkù ṣàgbọ́ pé òun náà mọ́ tán òun mọ̀ tán ibi tá a fẹ́ gọlé sí báyìí ó ní ti ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ní pé hmm, ọ̀rọ̀ tó tẹnu àwọn àjọ kan jáde nípa ètò ìdìbò tó ń bọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bá ní ó ṣòro láti sọ àbájáde èsì ìdìbò nàìjíríà ṣáájú ọjọ́ ìdìbò àbí ṣáájú ìdìbò ṣé àpapọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń lọ káàkiri wípé ah lágbájá ló máa wọlé tàmẹ̀dù ló máa wọlé ẹ̀kíní kan ti ṣe gbá kan tìbí kan sì sọ tìbí kan sì ṣe tìbí kan á lóríṣiríṣi àtàrí ìdí èyí àwa ẹgbẹ́ wa ló máa wọlé ọ̀dọ́ ló máa wọlé àgbà ló máa wọlé ẹni tó ní structure ló máa wọlé èyí tí ò ní structure ló máa wọlé àwọn kan tiẹ̀ ti ń ròye ọ̀nà ti ń ríran pé lágbájá báyìí ló máa wọlé wọ́n ti ń fi ti ọ̀nà ẹ̀mí tọ́ ṣùgbọ́n lójú ìwòye àwọn kan tán rí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ bá fẹ́ wò ó àti sọ́ngbà kan rí pé ètò tá a tún ṣe ètò ìbò ti ètò à ń ṣe lọ́wọ́ tá à ń gbìyànjú láti ṣe ó dà kó tún dá wa padà sí regional kini akéde political parties candidates a north east and west àbí látòkè ọya láti ìlà oòrùn láti ìwọ̀ oòrùn Atiku Obi bọ́lá ahmed tinubu àwa ni pé oníkálukú ṣà ń sọ tiẹ̀ àwọn tún gbé gbèsè àwọn tún gbé ọ̀rọ̀ ara wọn lọ ilé ẹjọ́ pé ẹ̀tọ́náwò di kínní ẹlòmídìí ti ń búra pé táwọn bá fi lè pe ẹni lẹ́jọ́ kán dá lọ́wọ́ kọ́ kò sí ni òun ò ní gbà àwọn àjọ yìí wọ́n fi tó wa létí báyìí pé ìdìbò nàìjíríà wípé ó ṣòro láti sọ pé ẹni báyìí ló máa wọlé wọ́n wá ṣe lálàkalẹ̀ báyìí wípé fún ìgbà àkọ́kọ́ a rí àwọn tó ń ta kàngbọ̀n tó yẹ pé ọ̀rọ̀ tó ní kálukú tó ń ti àgọ́ kálukú wọn jáde ó lágbára púpọ̀ àwọn tí wọ́n wá ń sọ̀rọ̀ yìí wọ́n fìdí kalẹ̀ sí United States ni wọ́n fìdí kalẹ̀ sí gangan ṣùgbọ́n wọ́n máa mójútó gbogbo ètò ìbò tó bá ń ṣẹlẹ̀ káàkiri àwọn orílẹ̀-èdè nàìjíríà àwọn èèyàn láàyò ìkíní tó sọ ń pẹ̀ ní pé ọlọ́run bùkún orílẹ̀-èdè nàìjíríà lọ́pọ̀lọpọ̀ ìdìbò ẹlẹ́ẹ̀keje tá a fẹ́ ṣe yìí wọ́n ní ó gbé nàìjíríà sí ọ̀gbagadè orílẹ̀-èdè karùn-ún fifth nation of the world fifth nation in the world tí ó ń ṣe ètò ìjọba àwa ara wa wọ́n wá látìgbà tá a ti bẹ̀rẹ̀ ní sáà yìí hmm, ipe a kàn ń dàgbà sí i nípele nípele tó bá máa di ọdún twenty fifty ó ṣeé ṣe ká di ká bọ́ sí ipò kejì àbí ìkẹta tó ń ṣe ètò ìdìbò àwarawa tẹ́ bá gbàgbé wọ́n ní nàìjíríà ní orílẹ̀-èdè tó aláwọ̀ dúdú pọ̀ sí jù orílẹ̀-èdè àgbáńlá ayé bó ti ń pè àwọn kan ní United States of America ẹ̀rí funfun bẹ̀ ṣùgbọ́n ní nàìjíríà yìí ní ti pé gbogbo wọn pátápátá náà dúdú ẹyọ táwọn àyìnrín ilẹ̀ àṣọ táwọn àyìnrín ẹyọ táwọn tó yẹ pé wọ́n ti fi nǹkan kún àyìnrín wọn tó ti di funfun ṣùgbọ́n pé bí ọlọ́run ṣe dá wa orílẹ̀-èdè nàìjíríà ló pọ̀ jù wọ́n ní pé àwọn gbóríyìn ńlá fún wa pẹ̀lú bá a ṣe ń gbìyànjú ètò ìṣèjọba wa ọ̀rẹ́ jáde láti ẹni tó jẹ́ ààrẹ àwọn ẹgbẹ́ náà ìyẹn Diamond Wilson òun ló sọ eléyìí jáde ní àbáṣepọ̀ pẹ̀lú àwọn àjọ kan tó pera wọn ní ìyága Africa lọ́jọ́ ṣiṣẹ́ pọ̀ ṣẹwárí àjọ tí à ń sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ ẹgbẹ́ àjọ ẹlójú àánú tó máa ń ran àwọn ìjọba àbí àwọn tó ń ṣe ètò nípa ìlànà ìdìbò káàkiri máa ń ràn wọ́n lọ́wọ́ lọ́dọọdún tọ́nà máa ń fún wọn ní àwọn ìròyìn tí wọ́n lè tẹ̀lé láti fi wo bí ètò ìdìbò ṣe ń lọ ní àárín wọn àjọ wọn dasílẹ̀ ní adùn 1983 lágbà tó sì dá wọn sílẹ̀ ni wọ́n ti ń ṣe ìgbélárugẹ ètò ìṣèjọba àwarawa promotion of world democracy òun làwọn yàn láàyò ẹpẹ tó bá wọlé kálukú náà ló máa mú ní ọ̀kúnkúndùn adúpẹ́ ipa fojú sí orílẹ̀-èdè nàìjíríà lára sàdákàtà tí wọ́n tún wá gbé fún wa wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà fún ìgbà àkọ́kọ́ ni ẹni tó wà lórí ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ wọ́n dìbò yọ ọ́ kúrò nígbà tí iye ọdún tí òfin tó fi sílẹ̀ ìpè kí ẹni náà lò ó wọ́n dìbò yọ ọ́ kúrò kò sí mú làásìgbò à ń pani à ń ṣera ẹni léṣe à ń jólé à ń sun mọ́tò kò wáyé tẹ́bà gbàgbé ìdìbò tí ó wáyé tó gbé ààrẹ Muhammadu Buhari wọlé ní sáà àkọ́kọ́ Jonathan ló wà gúlọ Jonathan ló wà ń bẹ̀ sáà àkọ́kọ́ ẹ̀rú mẹ́rin òun ló ṣe fet èyí tó bá ẹni tó jẹ́ tọjọ́ wọlé tó bá parí ṣùgbọ́n tó ń gan jáde pé òun fẹ́ di ààrẹ gedegbe tó wá yan igbákejì ẹ̀ fúnra ẹ̀ òun ni ti gúlọ Jonathan ti ìjọba tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn aráàlú dìbò yọ Jonathan ń fún ìjọba tó wà lórí àlééfà láǹfààní pé kó wọlé pé a mú ojútùú bá àwọn kùdìẹ̀kudiẹ èyí tí ìjọba Jonathan tí ò rí yanjú àwọn gbé òṣùbà sàdákàtà fún wa pé irú eléyìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ilẹ̀ aláwọ̀ dúdú àbí láwọn ìpínlẹ̀ kan yàrá ìwé láfíríkà ó tiẹ̀ pọ̀ rẹpẹtẹ wọn fẹ́ kúrò ń bẹ̀ world president ni àwọn tí wọ́n bá dìbò yàn sórí àlééfà máa fẹ́ ń dà orí ẹ̀ náà máa fẹ́ kú sí ìyẹn lórí ti. Si, ọ̀rọ̀ tó tẹnu àwọn àjọ ìjáde àdúpẹ́ púpọ̀ fún àfiyèsí wọn ẹ jẹ́ ká fi léè lọ sí ti ọ̀rọ̀ tó jáde láti iléeṣẹ́ báǹkì ilé ìfowópamọ́ gbogbogbò yẹn CBN yóò fìyà jẹ èyíkéyìí nínú ilé ìfowópamọ́ tó bá kó owó titun pamọ́ tí ò kó jáde àti sọ́ngbà nínú fara àkọ́kọ́ ngbà tí mò ń sọ nípa ọ̀rọ̀ ọ̀lùdí ìsinmi àbí ìgbàsinmi padúpẹ́ péjọba àpapọ̀ kọ́ ló ní kán lọ sinmi tó bá lọ jẹ́ àwọn ni ọlọ́run bá ọ̀pọ̀lọpọ̀ àti mọ̀ tọ̀ sára torí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí àwọn kan ṣì wà kò sí bí owó yóò ṣe ní bí owó tó wà lọ́wọ́ wọn yìí bí ò ṣe ní bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ tí ò ní ṣe ná mọ́ wọn lọ́wọ́ ìtorí tó bá máa ó dá mi lójú wọn máa fi di sátidé àwọn kan ò ní gbowó ìlọ́wọ́ wa mọ́ ní ọjà tó máa fi jọ sátidé wọn ò ní gbà mọ́ torí mo tajà fẹ́yàn kan ó kówó tuntun fún mi ṣe àpẹẹrẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi dẹ̀ já owó ìgbà ló bá fi one thousand wọ́n dẹ̀ ẹ̀yin máa ẹ̀yin máa tètè rí iṣẹ́ kékeré kan kẹ̀lẹ́ kan ṣe tó rí nǹkan <laughs> máa tó pa ọgbọ́n táwọn èèyàn ń lò ó jàgbà ló sáré jàgbà ni pé kiri ká ah, irọ́ ó bá fi one thousand odindi tuntun ó fi lé mi lọ́wọ́ five five hundred naira tuntun nìyẹn kó lé mi lọ́wọ́ ó sáré jàgbà ni àwa máa rí san sílé ìfowópamọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n láǹfààní àti ṣe ọ̀nà wọn la fẹ́ gbà ìjọba ló sì forí akẹ́kọ̀ọ́rì ẹ̀mẹ́fẹ̀lẹ́ fún akẹ́kọ̀ọ́rì pé wọ́n ní fi ọjọ́ ìṣẹ́jú kan kún ọjọ́ tí owó yìí ò ní ṣe é ná mọ́ tí yóò di kẹ́ni yóò lùkù déètì bí àṣà àwọn èèyàn wa kan ìyẹn two hundred five hundred àti one thousand èyí tí wọ́n ṣe àtúnlò ẹ̀ àtúnṣe ẹ̀ báyìí wọ́n wá ti ń gba àwọn èèyàn níyànjú pé kán gbìyànjú láti rí i pé àwọn kó owó ìpadà sí ilé ìfowópamọ́ ilé ìfowópamọ́ sì rẹ̀ náà kàn ló yẹ pé owó àtijọ́ náà náà ti jáde wọn wá náà ti sọ fún gbogbo wọn pé owó tuntun ni kán máa kó sínú ẹ̀rọ atm wọn oníkan máa kó síbẹ̀ owó tá ẹ̀ṣẹ̀ ṣe oníkan kó síbẹ̀ kán máa gba títí àtijọ́ kán máa gba wọlé a ń gbìyànjú kọ́lọ́ fún wa ṣe tọ́lọ́ tó yẹ kán sọ̀rọ̀ wọn láwọn ò gbọ́ Yorùbá àfi èdè èbó ṣùgbọ́n èdè èbó náà náà sọ ṣùgbọ́n àti wá ń gbìyànjú láti sọ fún ẹ̀yin ará ilé báyìí pé ẹ gbìyànjú láti rí pé gbogbo bó bá jẹ́ one thousand ẹ̀yin máa gbà bó bá yẹn dọ́wọ́ yẹn máa mú lọ sí ilé ìfowópamọ́ ẹ mọ́ gbàgbé aago mẹ́rin ilé ìfowópamọ́ máa ti ṣọ́ọ̀bù àkókò ní fáwọn oní pọ́s láti tún fi ìdókòwò ẹ má wàá gba owó lọ́wọ́ ẹnikẹ́ni tí ó bá mú owó tibí wá tó ní pé ẹ kẹ́mi fóònù owó tuntun ẹ má torí ẹ̀kẹ́ mọ sọ pé kán san ìkan lórí ẹ̀ kì í ṣe pé ó fẹ́ gba owó lórí ẹ̀rọ máṣíìnì yìí ó kó tibí wá tó rọ̀ pé yín láǹfààní láti wọ báǹkì láti kówó ìsílẹ̀ ìyẹn la ní ká fi tó ẹ̀yin aráalé létí ẹ fọkàn yín balẹ̀ wọn àfọjọ́ kún ọjọ́ tí owó tìbí tí ò ní ṣe ná mọ́ thirty first ni bákan náà sì tún ni ilé ìfowópamọ́ wọn ní ètò bá kọ̀ tí kò bá kówó tuntun sínú atm ẹ̀ bóyá ilé la máa fi sọ pé kí gbogbo akúfẹ̀ kan máa ṣọ́ ilé ìfowópamọ́ ilé ìfowópamọ́ tó bá lọ tó bá jẹ́ pé owó àtijọ́ náà ló ṣe wà owó tó ní ká pààrọ̀ ló sì wà ń bẹ̀ ló kú àánú atm wọn ẹ dákun torí ọlọ́run fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí o oh nine o oh five seven o oh one two o eight one ẹ fi ṣọwọ́ síbẹ̀ ìtòrí àwọn àfẹ́ máa ṣe àfẹ́ máa gbébòrò fún cbn báyìí pé ẹ lọ sílé ìfowópamọ́ báyìí ìwọ́n tẹ́ bá fi ṣọwọ́ ẹ dárúkọ yín kẹ́ dárúkọ báǹkì àníṣọrúkọ yín fún wọn dárúkọ báǹkì àtàgbègbè tí báǹkì náà wà tó bá ṣeé ṣe àkókò tẹ́ gba owó náà bóyá ọjọ́ ajé lẹ gbà á ní aago báyìí ẹ fi sí i ká lè mọ bí a ṣe máa fi ṣọ́ bẹ́ẹ̀ bá ṣe tẹ akànlè yorùkọ yín kúrò ń bẹ̀ ni ṣùgbọ́n àgbègbè yẹn a máa gbogbo ẹ̀ ṣọwọ́ sí wọn ni kọ́ lè mọ ìgbésẹ̀ tán máa gbé lórí ẹ jẹ́ ká léde ilẹ̀ agbára tá padà dé ká ṣàlàyé ń tẹ̀síwájú ní Kaftan TV yorùbá ẹ kú gbádùn ètò náà ẹ sì kú ẹ kú gbádùn ètò ẹ kú iṣẹ́ ẹ kú gbìyànjú ẹ kú kó lè dáa tí gbọ́n bá káàkiri ẹ ṣàfọkànbalẹ̀ ṣé ẹ ti gbómi mu ẹ ti sẹ́mi mu àbógìlẹ̀ yín ṣẹ́ sọ fún èmi náà ń gbìyànjú lágbára ń bíbà nítorí ìgbádùn yín ọ̀nà jẹ́wá lógún iléeṣẹ́ Kaftan TV ẹ rí i pé àwọn èèyàn wa wọn ti ń pò pọ̀ fún yín lọ́lọ́kun ìjọ̀kan ẹ jẹ́ ká fẹ́ eléyìí sọ ti ọ̀rọ̀ tí gẹ́gẹ́ bí ìlérí àwa yàtọ̀ sẹ́ni tó máa ṣèlérí tí ò ní múṣẹ ìtorí ẹ̀dá ọlọ́run ni wá àwòrán ọlọ́run tààràtààrà ni wá nǹkan tí ọlọ́run ń ṣe ó fi lé wa lọ́kà náà máa ṣe á gbìyànjú tó tọ́ ṣùgbọ́n inú gbìyànjú tá a bá kọ̀ tá a bá gbìyànjú tàbí inú gbìyànjú wa tí kò bá mú èsì gidi jáde á jẹ́ pé a ṣe nǹkan tí ọlọ́run tó ní ká ṣe iṣẹ́ tó rí ẹlẹ́dàá ràn wá ọ̀la ń jẹ́ ọ̀la fi ní ká fi tó yín létí lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jíyàn gbé àwọn tí wọ́n kọlu ọkọ̀ ojú irin mẹ́jọ nínú wọn báyìí ni ọwọ́ ṣèkún òfin ti tẹ̀ nínú wọn ni wọ́n sọ pé gbogbo wọn o àwọn mẹ́jọ tọ́wọ́ wá tẹ̀ wọ́n ti fojú balẹ̀ ẹjọ́ báyìí nínú ọ̀rọ̀ tí wọ́n fi ẹ̀sùn tó fi kàn wọ́n oníkálukú wọn ti ń wí tẹnu ẹ̀ ẹ tẹ̀ wá wo nǹkan tí ó dàbí pé ẹ jẹ́ kí n wò náà tó yà mí lẹ́nu ńbẹ̀ orúkọ wọn mi bóyá kí n tẹ̀ kárúkọ wọn àbí kí n kúfẹ̀ kan sọ àwọn iye ọjọ́ orí tí wọ́n tó tẹ̀léra wọn sherry odion sixty two ẹwà fifty eight patrick forty two egejemu fifty one hamilton fifty nine ṣẹ́ǹdé hmm. umaru twenty eight ibrahim twenty five àti aliyu twenty five àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí ọ̀rọ̀ yòókù wọn yìí sọ àwọn tí rí wọn mú wọn ni wọ́n gbé mọ́ dìtẹ̀ láti kọlu iléeṣẹ́ ọkọ̀ ojú ni wọ́n sì jí àwọn èèyàn kó lẹ́yìn pẹ̀lú èròǹgbà wọn láti rí pé gbogbo àwọn tó ń jí kó yìí káwọn òbí àwọn ẹbí wọn kó mọ fi twenty twenty million gba èèyàn kọ̀ọ̀kan sílẹ̀ kúrò lákàtà wọn tó bá jẹ́ pé ẹbí bíi mẹ́ta náà kó sixty million nìyẹn tó bá yẹ jẹ́ pé bàbá ìyá àtọmọ mẹ́ta márùn-ún ó di one hundred million lákòókò tá a wà yìí ẹ̀ẹ́n tí mo ní pé ká wò ń bẹ̀ ò ní pé hmm, nígbà tí a ọjọ́ orí sixty two sí twenty five tí wọ́n ń gbèrú gbé sixty two ó mọ̀ ti di fẹ́rẹ́fẹ́rẹ́ gẹ́gẹ́ tó mọ̀ ni gẹ́gẹ́ tó to the grave àbí sísàárè ẹ̀tọ́rí ẹ̀yìn bíbélì ni pé ọdún tó kéré jù fún wa ní seventy years bó tẹ̀ jẹ́ parí ọmọ tí ò tí pé twenty years tó ń kú ẹ̀ẹ́n tó bá wa kú àdàgbà a máa sọ lórí ètò ṣùgbọ́n nígbà tí ọmọ sixty two tó yẹ kó máa kó àwọn ọmọ twenty five twenty lẹ́kọ̀ọ́ pé a má ṣerú ẹ̀ mọ́ kò dáa ẹyọ twenty five kúrò ọ̀nà sixty two ọjọ́ mélòó ọdún mélòó ló kù ọmọ sixty two yóò tó bí ọmọ twenty five o ó tó bí ọmọ twenty five ní tó túmọ̀ sí pé ọmọ twenty five gan tó darapọ̀ tó ṣiṣẹ́ láabi ẹnu ò ka bóyá ó jẹ́ àbí ìkọ́ bóyá bírú bàbá sixty two ló bí tó bí ọmọ tí ò kọ tàbí kó ọmọ gan jẹ́ àkọ́gbà kí bàbá sixty two gan jẹ́ àkọ́gbà láti ibi tó ti jáde ibì kan ló ti ń bẹ̀rẹ̀ o tó tá a bá ń sọ ọ́ màdàbí pé bóyá tí wọ́n ti ẹ̀ pọ̀ jù àwọn nìkan ni. Kani, ṣé àwa máa ṣe tán ni ṣé àwa ṣe kan tán ni ah ní ayé tá a wà yìí tí ó ti di ayé ẹlẹgẹ́ tó yẹ pé tá a bá jí gan báyìí tó bá kọ́kọ́ jí wàá kọ́ máa ní mo fèyìn fólú mo fògo fólú mo fọpẹ́ fún òógá ó tóbi òóyéyé àánú rẹ kò láfiwé tó bá rò pa aláàmù tó gbé sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ló jí ẹ lọ gbé aláàmù yẹn sí mọ́ṣúárì pé tán kò kú pamọ́ sí kò wá òbí ó máa jí ẹ O máa jí àwọn tó wà ń bẹ̀ àbí kò ní jí wọn tàbí tó bá rò pé ọkọ àbí ìyàwó ẹ̀ tó fẹsẹ̀ ta ẹ́ ló jẹ́ kó jí àà lọ́ fẹsẹ̀ ta àwọn tó wà mọ́ṣúárì kò ń bóyá máa jí àbọ̀n ní jí ẹ̀yin náà ti rí báyìí ibi tí mo ń bọ̀rọ̀ lọ yàtọ̀ sí pé wọ́n wà tí ò dáa ń tó fà á tán fi wà tí ò dáa ẹ̀gàn kò yéèyàn ẹlòmíì nípa ọ̀rọ̀ tí ó ń gbọ́ kò fún rẹ̀ kò tún ọ̀rọ̀ tó ń gbọ́ kò tún ṣe àlàyé ẹ̀ fún rẹ̀ kó yé yékéyéké ó gbé gbèsè bóyá ọmọ twenty five bóyá iléèwé náà wà bóyá tiẹ̀ sí iléèwé bóyá wọ́n ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni bóyá wọ́n tiẹ̀ wá kọ́ṣẹ́ ti kọ́ṣẹ́ parí bóyá wọ́n wá ríṣẹ́ gbà <clears throat> ẹ má bínú ẹ̀yà ara lé náà bàbá tó yẹ kí wọ́n tún ọmọ bí tàǹgò túnra wọn bí náà bá kó wọn lẹ́yìn mẹ́jọ náà rí kónú àwọn tó ṣiṣẹ́ láabi kódà gódà bíi pé wọ́n ní àwọn adarí bíi adarí ìlú tó ṣètò ìlú ó wà lára wọn àwọn tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwọn tí wọ́n jí kó àdúpẹ́ pé ọlọ́run belédùmarè ó jẹ́ kan rí wọn gbà padà ṣùgbọ́n ojú àpọ̀ ò lè jojú àrẹsẹ̀ náà tán jí kó yìí bẹ́ẹ̀ lómi bá sùn gbóyìn màmá máa sọ báyìí ẹlòmíì lòun kò ní lè dá dúró nínú yàrá nílé ìwò bẹ́ẹ̀ lómi bá ń wẹ̀ lólé ìwò máa ṣílẹ̀kùn lẹ́ni bóyá nǹkan kan máa wọlé wá jí ń gbé níbẹ̀ padà wọ́n ti fi àpá ìpayà sí àyà gbogbogbò àwọn ẹni yìí sì tó bá tẹ̀pọ́n adájọ́ fún wọn bóyá wọn ti àwọn adájọ́ kú fún wọn táwọn adájọ́ pé first count charge second count charge táwọn wá fi concurrent sí tọ́lá àwọn adájọ́ wa lélẹ́dẹ̀ nàìjíríà àwọn eléyìí ò tiẹ̀ lówó wọ́n lè mọ̀ fún wọn concurrent tọ́lá tó bá lówó náà fún ní concurrent kìíní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ mọ̀ sí lọ wọ́n bá fún ní fifty years ọgbọ̀n kẹrẹ kẹrẹ nígbà tá a máa ṣe gbogbo ẹ̀ pọ̀ gbogbo àbọ̀ sí ọdún márùn wọn lè ní ọdún márùn fẹlẹ ọdún márùn fẹlẹ ọdún méjì fẹlẹ ọdún kan fẹlẹ kìnìún kan bá máa ṣe gbogbo ẹ̀ pọ̀ wọn wá ní kó mọ sí lọ concurrent gbogbo àbọ sí gẹ́rẹ́gẹ́ ọdún márùn wọn máa kọ gbogbo ẹ̀ pọ̀ sí. tó gbogbo ẹ̀ pátápátá a ní ráàrin fẹsẹ̀ sí àbí ikọ̀ ọmọ àkọ́gbà ọmọ ní sàkánì wa ọlọ́run bẹ lódùmarè a bá fọwọ́ tọ́ wọn lọ́kàn àwọn àgbà òṣìkà tí wọ́n dàgbà táwọn ọmọ ń rò tí wọ́n yí wa ká ọlọ́ọ̀bẹ Elédùmarè á bá wa ṣẹ́ wọn ní egun ìyẹ́ wọn ọlọ́run bá wa ré ṣèbọ́dí Jẹ́ríkò náà lówó láyé tá a wà gbogbo di àwọn nǹkan ènìyàn tó yí wa ká ó máa wọlẹ̀ ni kò tiẹ̀ ní wó tó tá a bá ní kó wó ó lọ wó lu nǹkan wa míì tá a bá ní tá a bá ní kó wó sọ́dọ̀ wa kó mọ̀ tó lọ pa wá lára tá a bá sì ní kó wó síwájú kó mọ̀ lọ gba àwọn nǹkan míì tá a ní ṣùgbọ́n kó wọlẹ̀ ni nǹkan tá à ń gbà ládùúrà ìyẹn ní ti ọ̀rọ̀ tàwọn kí ni àwọn ọ̀daràn tó kọlu ọkọ̀ ojú irin tí ọwọ́ sí kóòsù ti bẹ̀ láti rí pé kán lọ wọ́n ti ń wí tẹnu wọn nílé ẹjọ́ báyìí pẹ̀lú ọjọ́ orí wọn kọ́lọ̀ ń gbà wá lọ́wọ́ àwọn ọ̀ka èèyàn tó yí wa ká. <clears throat> tó eléyìí ó ṣe ní láàánú lọ́pọ̀lọpọ̀ ẹ̀ẹ́dùn ọkàn ló jẹ́ fún gbogbo wa torí tẹ bá ń gbọ́ á dàbí pé kí ló wá dé ọ̀rọ̀ ìròyìn náà ti jáde lẹ́yìn àti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ńgbà tó kọ́kọ́ jáde wọn là á máa fi tó wa létí ṣùgbọ́n a máa kọ́ rán wa létí ìròyìn ọ̀hún ká tó wá fi tó wa létí àwọn nǹkan tó tẹ̀lé nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé akẹ́kọ̀ọ́ fásitì ìjọba àpapọ̀ nípínlẹ̀ Ondo ó mọ̀ pokùnso fúnra rẹ̀ ló pokùnso akẹ́kọ̀ọ́ wà ní onípele ẹ̀kẹta ìyẹn three hundred level ní University of Technology Àkúrẹ́ orúkọ ọmọkùnrin náà ń jẹ́ ọlọ́nà Olúwapẹ̀lúmi Olúwapẹ̀lúmi orúkọ ńlá pé ó pokùnso sínú yàrá àdágbé tó gbà sí gbòòrò èyí tó ń gbé ọmọkùnrin yìí wọ́n máa ń pọ́ orúkọ ànágíjẹ́ táwọn èèyàn máa ń pè é ó jẹ́ wọ́n máa ń pè é ní black hmm. black ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ọ̀rẹ́ fọ́n rere ló kẹ́gbà jàre tí ọ̀rọ̀ yìí fi jáde pé à lágbájá mọ̀ pokùnso sínú ilé nígbà tán náà máa fi tó wa létí bó ṣe ń lọ àwa náà gbìyànjú láti tún wádìí síwájú sí i ìkíní lára àwọn nǹkan tí ọ̀rọ̀ tó ń jáde káàkiri ó dà pé ní dìpátímẹ́ǹtì ara àwọn olóyè iléèwé ni ní dìpátímẹ́ǹtì ẹ̀ ó tó jẹ́ ọmọkan tó yẹ pé ó máa ń fi pẹ́ńsù ó máa fi ń dára wọ́n ní pé eh, department tó wà ní industrial design ó lè yàwòrán lóríṣiríṣi kò sí tí ó lè yà eh, ní tó túmọ̀ sí pé bó ṣe ń yà eh, ó yẹ kí àwa náà máa ká máa kí náà pè náà ká máa bá dókòwò ká máa bá rajà àwọn ọmọ iléèwé ó lè fi pẹ́ńsù lásán kó fi yà lára ọmọ kíláàsì ẹ̀ kí wọ́n bá ó tiẹ̀ nìkan lára kínní ẹ̀ tí mo wò lórí ẹ̀rọ ayélujára ẹ̀ ó ya àwòrán ọmọbìnrin ó mọ̀ rẹwà o pẹ́ńsù báyìí òun ló fi ṣe tẹ́ẹ̀bà gbàgbé agbọ́mọ kan wá sórí ètò ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ọmọ kékeré báyìí ẹ̀bùn olúwa ẹ̀bùn olúwa tá a gbé wá sí orí ètò mọ́rẹ́nìkejì ẹ̀bùn olúwa mọ́rẹ́nìkejì ọmọ ọdún mẹ́jọ ẹ wo ohun tó fi ẹ wo àrà tó ń fi pẹ́ńsù dà ẹ wo àrà tó ń fi pẹ́ńsù dà ó ní àtìlá sọ lórí ètò náà pé irú àtìlẹyìn wo ló rí bàbá ọmọ náà tẹ̀lé wa sórí ètò olúwa ọmọkùnrin tá à ń sọ yìí eléyìí tí ó pokùnso yìí kì í ṣe olúwa pẹ̀lú mi olúwa pẹ̀lú mi tó pokùnso yìí tábánikà wò ṣàfẹ́ni kò ní àtìlẹyìn àwọn òbí ẹ̀ ni àbí àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀ tí wọ́n wà ń bẹ̀ bóyá kó tiẹ̀ mú kàn tó yà sínú pépà tó fún wọn gba five hundred gba one thousand ó ṣeé ṣe kọ́mọkùnrin kí irú nǹkan tó ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀ sí i àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n di pé ó ti kú sínú yàrá pàápàá jùlọ ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n jọ ń wọlé wọ̀de tọ́jọ́ ń lọ tọ́jọ́ ń bọ̀ tọ́ fi tó tọ́ fọn rere ọ̀rọ̀ yìí fáwọn èèyàn ó ní ojú wíńdò ló gbà tó ti rí pé ó ti pokùnso síbẹ̀ ó dà pé wọ́n fẹ́ mọ́dé gbélé gbọmọgbọmọ láwọn àgbègbè kan tó tẹ́bà gbàgbé nígbà wo náà láyè rí kan náà lágbègbè Oǹdó náà ni alágbèjà pokùnso sínú kínní kì í ṣe pé à ń sọ pé ibẹ̀ ni ìpokùnso pọ̀ sí ṣùgbọ́n ṣé ó fẹ́ dàbí pé àwọn èèyàn fi bẹ́ẹ̀ ní àkíyèsí àbí ìfiyèsí àwọn tó wà lágbègbè wọn ṣé tó wà nílùú náà ló wà fà á tó fi di pé kò kàn mí kò kàn mí ni gbogbo wọn bá káàkiri ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe kí ni ká máa ṣe alámòójútó àwọn èèyàn tó wà ní agbègbè wa torí tí ẹlòmíì bá ń ronú góńgbà míì a máa rò pé kí ló kàn mí pẹ̀lú tiẹ̀ ní gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ a ní pé bí kọ́ bẹ́ẹ̀ lómi ò pokùnso lára àwọn ìròyìn tó ti jáde nípa àwọn tí wọ́n ń para wọn tó ń gbẹ̀mí ara wọn ò ní pé ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́ ni pé futa student commit suicide in Ondo ìyẹn ni tí à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ètò báyìí ìkan tó wà tán ni pé arákùnrin kan dáná sun rẹ̀ ó ní ó ní man set self ablaze in Ondo àwọn ó dáná ó sọnà sí ara ó dáná sun rẹ̀ àwọn ará àdúgbò wa rò pé inú àròròròrò jù ó ti rò já pé kò sọ́nà àbáyọ fóun àwọn àwọn tó ń gbé lágbègbè ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ o lẹ́yìn torí pé ó ti ṣáná sí rẹ̀ pé mo sọ pé ṣe tó wà lóyún náà ló fi jẹ́ kó dàbí pé àfẹ́ fiyè tó wà lẹ́gbẹ̀ẹ́ wa nǹkan tó lè máa là kọjá ẹni ẹ́n tẹ́ bá pe àkíyèsí ẹlòmíì sí nǹkan báyìí pé ṣe nǹkan báyìí èsì tó máa fún yín ó tó kí tó bá jẹ́ ọmọ bíbí inú yín ẹ fẹ́ lè sọ ọwọ́ àtẹsẹ̀ kẹwàá mọ ẹgbàá kẹ́kọ̀ọ́ sí ń dì ṣùgbọ́n àti ọ̀ṣọ́ ọmọ bíbí inú yín kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí i ohun tẹ́lòmíì là kọjá ló jẹ́ kó máa fún ẹlòmíì lésì bó ṣe wù ẹ máa rántí pé tó ń là kọjá tẹ́lòmíì tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń kọjá ó ṣeé ṣe kó ju tí wọ́n gan là kọjá lọ ṣùgbọ́n tó ti rò pé tiẹ̀ ló pọ̀ jù wọ́n tún ní pé lára àwọn ọ̀rọ̀ tó jáde ní tó ti Ondo jáde òun náà ni Ondo man set self ablaze inside father's house nínú ilé bàbá ẹ̀ ló ti sọnà sí ara ẹ̀ nípínlẹ̀ Èkó náà àti ẹni tó bí tíyàwó ẹ̀ bímọ ọmọ kéékèèké náà méjèèjì tó dé orí third mainland bridge tó bẹ́ sómi tíyàwó ẹ̀ sọ pé àwọn ẹbí ò dá sí i òun ló fà á tó fi bẹ́ sómi tó fi parẹ́ ẹ̀ torí ńgbà tó ń pè fúnràn lọ́wọ́ wọn à dá lóhùn ẹ̀sìn tó má gbàgbé arábìnrin kan náà lọ́dún tó kọjá tó bọ́lẹ̀ nínú ọkọ̀ alágbé àìwúbà eh, àbí kí náà ń pe mọ́tò tó máa ń pè tó máa ń gbéra tó máa ń gbé wọn kiri ó dá dírẹ́fà ìdúró sì bọ́lẹ̀ lórí third milan ó bẹ́ sómi nígbà tí ẹ máa sọ ó ní pé ó gba ìpè kan ariwo ńlá kìnìkan kìnìkan pẹ̀lú tó ń bá sọ̀rọ̀ ìgbà kan àwọn kan ìpìàm àtúngbọ́nà pé arábìnrin kan náà tó wà pẹ̀lú ilé ìkan lára àwọn iléeṣẹ́ eh, ẹ̀rọ alágbèéká lọ́dún tó kọjá náà látúgbà yẹn náà ṣé ẹ ṣe kí ni òun dà kan jẹ ó parẹ̀ ká máa parẹ̀ ká máa parẹ̀ ká máa para wọn ẹni tó níṣẹ́ lọ́wọ́ ó ń parẹ̀ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ ó ń parẹ̀ kí wá ló fà á gan tó fi di pé àfi kán mọ gbẹ̀mí ara wọn kán mọ gbẹ̀mí ara wọn ah ọlọ́ọ̀bẹ Elédùmarè yìí tẹ̀ ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ohunkóhun tẹ́ ẹ bá ń là kọjá àbí mo fàyè tẹ́ bá wo ètò yìí ń tẹ́ bá ń là kọjá ẹ pè mí kájọ sọ̀rọ̀ ẹ torí ikú ọdọ ikú àìtọjọ ikú òjijì ó ti ń pọ jù gbogbo ẹ náà kọ́ lé èṣù èṣù èṣù ikú ọdọ ẹ bá wọ nǹkan tó ń pokùnso wọn kékeré ni sáwọn bàbá ọmọ kékèké sòdí tí lọ ojú tó lọ jí àwọn èèyàn kó ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá lè pè ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ẹ dákun torí ọlọ́run bóyá níbi tá a bá jọ sọ̀rọ̀ ọlọ́run gbẹnu mi sọ̀rọ̀ fún yín àbí ẹ mọ nǹkan tí àṣẹ tọ́lọ̀ fi sí mi lẹ́nu ó lè jẹ́ pé àǹfààní lẹ nítẹ̀ fi ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí má pokùnso má dẹ̀ dá nǹkan kan jẹ má gbé májèlé jẹ má lọ bẹ́ sómi má lọ jámà mọ́ mọ́tò lẹ́nu má lọ bẹ́ sílẹ̀ láti orí afárá nítorí nǹkan tó ń là kọjá tó rò pó ti ga jù ẹ̀mí ẹ̀ lọ arákùnrin tí ó kú ní tó pokùnso ọmọléèwé tó pokùnso yìí ọlọ́ọ̀bẹ lẹ́dùnmarè á bá a pẹ̀tù sí àwọn ẹbí ẹ̀ nínú á bá a pẹ̀tù sáwọn ọ̀rẹ́ ẹ̀ nínú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ náà sá kíjokíjo báyìí ó dàbí pé iléèwé ọ̀gán ó ti gba àwọn kánsẹ́lọ̀ láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ torí ikú yẹn ó dàbí pé ikú yẹn ti jẹ́ ikú tó gbóná jù ó jẹ́ ikú tí ó gbóná torí ńgbà tí ìkan lára àwọn ọ̀rẹ́ ẹ̀ tí ó tó ọ̀rẹ́ ẹ̀ tí ó kégbàjà tó fọn rere síta ńgbà tó sọ nípele nípele bó ń ṣe lọ ó lè ṣe pé kógbà tó fi ń kanlẹ̀kùn yẹn gan ó ń gbìyànjú àti ṣe ni kó má dá lóhùn ó lọ ńgbà tó tún padà tó tún wá kanlẹ̀kùn kó yẹ kó ti padà wọ yàrá tó tún kanlẹ̀kùn ó lè ṣe pé ó ti gbága ó ti dúró sórí àga ó ti fokùn kọ́rùn kò tí ì fẹsẹ̀ ti àga lulẹ̀ ló fi lọ pẹ̀tún àpadà níjọ́ kejì òkú ẹ̀ náà bá níbi tó ti pokùnso síbẹ̀. wọ́n ṣàlàyé àwọn nǹkan tó fà á ìkọ́lára àlàyé tó sọ tí ọ̀rẹ́ yìí sọ òun pé ọmọkùnrin la àkókò tó le kọjá fún ìkíní ẹ̀ ni pé nígbà tó padà sí ṣáàgbẹ̀kọ́ ẹni tó yẹ kí ó máa gba owó owó owó department àbí nǹkan tó yẹ kó máa gbà kò tí ì dé òun wá ń bá a gbà ó ń gba owó yẹn sílẹ̀ ó kò pa kíyẹ pọ́ náà ó gbà á ńgbà tí ó wá tákòókò tí wọ́n nílò owó Tande wá ní kó sẹ́ kó dá owó ẹ̀ padà inú eh, báǹkì tó fi àkáǹtì fowó pamọ́ sí ó wá transfer ẹ̀ ṣé kò ṣẹlẹ̀ sẹ́yìn náà rí ó délé kò délé owó àfowóránṣẹ́ ibi tá a fi ránṣẹ́ sí kò débẹ̀ wọ́n kàn wọ́n àdá padà ó ṣẹlẹ̀ sí mi rí ní tí mò ń sọ yìí tí kì í bá ṣe owó mi ni tó bá jogún ẹlòmíì ni ṣé wọn ní fi ojú olè wò mí àbí pé ojú aláìsòótọ́ ṣùgbọ́n owó mi ni èmi mo fẹ́ fúnyàn tí bá ó ṣẹlẹ̀ sí mi ní báǹkì IBTC mo fowó ránṣẹ́ sẹ́gbọ́n mi ní bí bá ṣe ń sọ yìí mi ìrówó yẹn gbà ẹ̀gbọ́n mi ìrówó yẹn gbà ó ṣẹlẹ̀ sí mi ní báǹkì báǹkì first bank ìdí nìtí mi fi fowó sí pé ni mo sọ pé mi ní nǹkan kan ṣe pẹ̀lú báǹkì ìfowópamọ́ yẹn mọ́ láyé mi owó NYSC ni dèní wọ́n jẹ́ wọlé ráúrá owó tí NYSC tó ń sọ fún nígbà tí mo ń ṣàgùnbánirọ̀ wọ́n jẹ́ wọlé bí bá ṣe ń sọ yìí mi ò rí kan n tó ṣẹlẹ̀ ni mo fi kí n sọ kò yẹ kí n dárúkọ bọ́ kò wù mí kí n dárúkọ ẹ̀ ọmọkùnrin ó fowó ránṣẹ́ wọn ò dẹ́wọ́ owó òde ibi tó ń lọ wọ́n dẹ̀ fún ní rìsíìtì ó fi rìsíìtì hàn wọ́n owó padà sí ọ̀dọ̀ ẹ̀ owó òde ibi tó ń lọ wọ́n bá fojú olè ni irọ́ ló ń pa kìnnì kan ni ta ni irú ò ṣẹlẹ̀ sí rí nínú ẹ̀yìn tẹ̀ ń wò wáyé kó fowó ránṣẹ́ láti ilé ìfowópamọ́ kan sí mi kó mọ̀ débẹ̀ kẹ̀dẹ̀ mọ̀ rówó gbà ẹni tó fowó ránṣẹ́ kò gbowó ìwọ náà ò rówó gbà ta ni ò ṣẹlẹ̀ sí ta ni irú òtítẹ́ tí ò tí ní irú ìmọ̀lára bẹ́ẹ̀ rí ilé náà fi wá àwọn ṣàpọ̀ àwọn iléèwé kìnnì kan bíi kọ́ndẹ́yẹ sí òun ló ń bọ̀ yẹn irọ́ ló ń pa ó ti náà ni lọ́nà bó ṣe bẹ̀rẹ̀ sí ní tó ń sá nìyẹn wọn nígbà míì gan kò ní lọ skul èyí ọ̀rọ̀ yìí ló fà á pé kò kì í lọ sí skul lọ ṣe kínní mọ́ kò ń lọ sí iléèwé yàrá àgbẹ̀kọ́ mọ́ ó ń dúró sílé ó ń dá dúró sílé ọ̀rẹ́ ẹ̀ tí ó kọ́kọ́ rí i pé ọmọkùnrin ti pokùnso tó rere tó gbàǹjarè jáde ọ̀rẹ́ ẹ̀ yẹn ó mú ọjọ́ jáde lọ́sàn-án pé kó má dádúró lé ọ̀nà ọjọ́ jáde gẹ́gẹ́ bí nǹkan tó sọ ni o ó ní nǹkan kan wá ṣẹlẹ̀ wọ́n sáré lọ ṣẹ́kùn tó padà dé ó lóun ti ẹ̀rántí ni ó ti wá lọ òun wá lọ òun wá lọ lé yẹn ní ìpìlẹ̀ àkọ́ tó fi lọ yẹ̀wò nílé tó kanlẹ̀kùn tí ò dáhùn ó lóun rò pé abọ́jọ́ pé ó rò pé òun ò dá sí òun òun fòun sílẹ̀ òun tàn jáde ó tó nǹkan tó ń rò nìyẹn ipò bí ni ìgbà tó dé tó kanlẹ̀kùn tí ò ni ọlọmọkùnrin lọ nà bí a kò ti padà wọlé ó lọ padà alẹ́ kejì ní aago mẹ́jọ alẹ́ tó wà kanlẹ̀kùn ṣé ọmọkùnrin ṣé òyìn bínú sóun ni ṣé kinní kan ni ló bá lọ ní tiẹ̀ nígbà tó wá díjọ́ kejì tó wá padà wá wá pé àwọn tó kẹlẹ̀kùn kò tún gbọ́dọ̀ dà kò lọ nǹkan mi wà ń bẹ̀ láàárọ̀ kò tún wá ní jáde sóun ló wá yí gba ẹ̀yìn ló wá lọ wò látọjú wíńdò ló wá rí pé ọmọkùnrin ó ti pokùnso ṣé nígbà tí mo sọ lẹ́ẹ̀kan pé ìgbà míì gan tá a bá gbé gbèsè ká tẹ̀síwájú nù gbèsè wa pàápàá jùlọ irú èèyàn tẹ́ ti rí pé irú nǹkan báyìí ó ń la àbẹ́ kọjá ní kiri ó wá ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bóyá àwọn pressure tó ti láti iléèwé láti ilé ó ṣàwọn wá lọ́tún lọ́sì bóyá yẹn ló fà á tó fi di pé ọmọkùnrin pokùnso nígbà tó wà pokùnso ń sìn kí ni kí tàwọn ẹbí ẹ ṣe jẹ́ three hundred level ló wà ó dẹ̀ ti ń ṣe àfihàn àwọn nǹkan ẹ̀ lórí ẹ̀rọ ayélujára àwọn nǹkan míì tó kọ síbẹ̀ mi ìfẹ́ máa sọ ṣùgbọ́n àwọn nǹkan mi tó kọ síbẹ̀ tó tó tàgì àwọn gbajúgbajà àwọn olórin tó yẹ pé ẹ kàn gbọ́ pé wọ́n lọ bìkan fẹ́yàn kan ní kinní kan wọ́n ṣe kinní kan tó ń ṣiṣẹ́ àánú káàkiri ìkankan nu wò tiẹ̀ bá hàn tiẹ̀ bá hàn tiẹ̀ bá rí tiẹ̀ rò bóyá wọ́n tiẹ̀ ká ni bóyá wọ́n sì kà wọ́n kàn fojú fò dá ọmọkùnrin ya àwọn oríṣiríṣi àwọn àwòrán tó yà sí orí ẹ̀yà ayélujára ẹ̀ tí mo rí ó mà rẹwà gan tó yẹ pé àwọn tí ó ń bá ṣe papọ̀ wọ́n jẹ́ nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ báyìí ó yẹ kán ti pè kán ti máa kán ti ṣe rí iṣẹ́ káwọn ya nǹkan ẹ̀bùn gidi ni ẹ̀bùn gidi ni kì í ṣe gbogbo èèyàn ló ní mo kú sọ mo ní mo ṣe wà mí ilé ya ọ̀sán kán ya roboto kán ya bí ẹ bá rí ẹ rò pé mo yòdo ni pé mo kàn ya òdo robo mi ilé ya kán rí pé ah, ọ̀sán lélẹ̀ ọ̀sán tó dá ọ̀sán ló yà ká máa sọ pọ̀pọ̀ lọ́run láìpẹ́ pẹ́ lọ́run lọ́run ó ti pọ̀ jù ọmọkùnrin yìí ẹ wò ó jẹ́ ká gbìyànjú wọn tó bá yí wa ká iṣẹ́ ọwọ́ tán bá ń ṣe ẹ jẹ́ ká gbé wọn lárugẹ ìwọ náà má dẹ̀ garùn tí bó bá níṣẹ́ ọwọ́ ẹ má garùn ẹlòmíì ò ní àǹfààní kò ní ẹ̀bùn business ṣùgbọ́n fẹ́ ranjú mọ́ business. ẹ jẹ́ ká nílẹ̀ agbára tá a bá padà dé ẹ a máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ kan máa pokùnso iná la máa tẹ̀síwájú nípa ẹ̀ ṣùgbọ́n à ń gbàládùra ẹni gbogbo àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí ọlọ́ọ̀bẹ lẹ́dùnmarè á bá a pẹ̀tù sí wọn nínú èyí tó bá ti bímọ kó kírú ẹ̀ tó ṣẹlẹ̀ sí ọlọ́ọ̀bẹ lẹ́dùnmarè á bá wọn dúró tọmọ á bá wọn dúró ti ìyàwó á bá wọn dúró ti ẹbí ogbó nǹkan tó fi sílẹ̀ kó tó di pé wọ́n rò pin pé ikú náà máa fi parí ẹ̀ ọlọ́ọ̀ á bá wa dáàbò bò ó àwọn tó sì tí ì bímọ tó wọn kò sẹ́ni lórí ètò ká pé wọn ò ní káwọ́ ọ̀bànújẹ́ lẹ́nìkankan wa léjìká ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹ̀mọ́ra kò ní jẹ́ ẹnì kọ̀ọ̀kan nínú wa ẹ jẹ́ agbára tá a bá padà dé ká ṣàlàyé ń kalẹ̀. ọ̀rọ̀ tá a lọ tá a sọ kó tó di pa lọ sí ìdánudúró ráńpẹ́ òun náà la máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ kíni gbígbẹ́ ẹ̀mí ara ẹni ohun tó ń fà á pẹ̀lú ewu tó wà níbẹ̀ láyé òde òní ó dàbí pé ọ̀rọ̀ àgbẹ̀mí ara ẹni ó wá fẹ́ di tọrọ fún kálé ó ti wá wọ́pọ̀ débi pé afẹ́ ah, lè pé ó ti pọ̀ nínú ìròyìn tó ń jáde ṣé láyé àtijọ́ bẹ́ẹ̀ ló ṣe rí tó bá jẹ́ pé wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi ìwádìí àwọn tí a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọ́n ní láyé àtijọ́ tírú ẹ̀ bá wáyé kò kò wọ́ ó tiẹ̀ máa ń pẹ́pẹ́pẹ́ kò wọ́pọ̀ láyé àtijọ́ pé kò wáyé nǹkan méjì ni bóyá kẹrin náà gbé mọ́jèlé jẹ tàbí kí ó pokùnso kì í ṣe pé ó bẹ́ sódò ipe kò wọ́pọ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ah wọ́n tó bá ṣẹlẹ̀ ó máa ṣe oríṣiríṣi ètùtù kírú ẹ̀ má bàa wáyé mọ́ ṣùgbọ́n láyé òde òní ó wá dàbí ìgbà téèyàn bá ń ra omi ọlọ́ràá àbẹ́yẹn rí ike ẹlẹ́rìndòdò lójú títì bẹ́ẹ̀ ni ìròyìn ṣe ń wá lóòrèkóòrè n tó wá ń fà á ẹ̀yin aráalé a fẹ́ kí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa a tún máa tún gbé yẹ̀wò nítorí àgbìyànjú láti pe àwọn dókítà tó lè bá wa sọ̀rọ̀ nípa nǹkan yìí tẹ́yìn náà bá gbàgbé orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní dókítà ò tó rárá rárá rárá rárá láti mójútó àwọn tí wọ́n ṣe atọ́nà àìlera ìdílé ilé tó yẹ pé ó ṣòro díẹ̀ láti rí wọn gbé wá ṣùgbọ́n ewu láti rí wọn bá sọ̀rọ̀ gan pé ó dé dúró sàn ká pè yín kájọ sọ̀rọ̀ ó fẹ́ dàbí pé nǹkan tó nira díẹ̀ ni ṣùgbọ́n a máa tẹ̀síwájú láti tún máa gbìyànjú ṣùgbọ́n kó tó dìgbà tá a máa rí wọn a fẹ́ gbọ́ látọ̀dọ̀ ẹ̀yin ara lé ìkíni bóyá eléyàn tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí lọ́dọ̀ yín ẹ ẹ ẹ kàn sí wa ẹ bá wa sọ̀rọ̀ máa pojú òpó tẹ máa gbẹ̀débẹ̀ tó bá sì jẹ́ pé ẹ irú ò ṣẹlẹ̀ sí yín ṣùgbọ́n èèyàn tó wà lágbègbè yín ó ti ṣẹlẹ̀ sí i ó lè jẹ́ bóyá àwọn ibi tó jìnnà àbáwọn ọ̀rẹ́ bóyá ládùúgbò yín ẹ lè ẹ̀yin náà ẹ bá wa sọ̀rọ̀ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín kí nìkan tó ń fà àtewu tó wà ń bẹ̀ ṣé torí pé kò síṣẹ́ kò sówó kò sí ààbò tó péye èwo ló fà á tó fi di pé àwọn èèyàn fi ń pokùnso tó fi ń gbẹ̀mí ara wọn torí tẹ bá ní ká wò náà ilé ìjọsìn pọ̀ lóríṣiríṣi ti mọ́ṣáláṣí lẹ fẹ́ sọ ni tàbí ti ṣọ́ọ̀ṣì tàbí ti àwọn ẹlẹ́sìn kan àbáláyé gbogbo náà náà sì ń sọ̀rọ̀ náà takò náà lòdì náà takò ọlọ́ngbọ̀n ò fẹ́ ká gbẹ̀mí ara wa ìjọba gan ò tún fẹ́ ká gbẹ̀mí ara wa ẹbí kankan ò fẹ́ ká gbẹ̀mí ara wa ṣùgbọ́n a ti rí débi pé àà ẹlòmíì gan ọgbọ́n ó máa fi ọgbọ́n ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ jáde ńlé tá a máa mú ìròyìn wá wọn ni pé lágbájá parẹ́ ẹ̀ ni nítorí túmọ̀ sí pẹ̀lú mi ò mọ̀ kó fẹ́ lọ ṣe ó kàn yẹ ẹbí ẹ̀ sílẹ̀ ẹ fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ tó bá pọ̀ láǹfààní tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá àwọn tẹ ìwọ gan ti ń gbèrò láti ṣe ojú òpó yìí àtẹnitáyé kó ṣẹlẹ̀ sí nínú ẹbí wọn sí ni àbẹ́ni tó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ wọn àbí aládùúgbò wọn àbí kò tẹ̀ ṣẹlẹ̀ sí Ni ṣùgbọ́n ẹ ní òye ọlọ́run fún iná ọgbọ́n ìmọ̀ òye láti bá àwọn èèyàn sọ̀rọ̀ àti ẹni tó yẹ kó ń wò mí bóyá ó ti ń gbèrò láti lọ pokùn láti gbẹ̀mí ara ẹ̀ ẹ bá ojú òpó èdè ọ̀dọ̀ mi àmọ́ nǹkan tí Ọlọ́run fi ètò ìṣe lákòókò lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ nǹkan tó fi ń ṣe nílò ayé ẹnikẹ́ni nínú wa ojú òpó tẹ́ máa gbàdọ́dọ̀ mi òun náà láti máa ń pè fún yín tẹ́lẹ̀ òun náà ni mo tún máa pè 0905 701 2081 mo wá ní mo fi àǹfààní kan tó jẹ́ pé kò wọ́pọ̀ mo filẹ̀ lónìí tó bá jẹ́ pé òun gbèrò láti ṣerú ẹ̀ pé nọ́mbà náà kó bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kájọ bára wa sọ̀rọ̀ ẹ wọ́n ní pé abánilẹ́ ọlọ́run ọba ló ń bá ní gbé ẹrù tó wúwo ṣùgbọ́n àwọn èèyàn gan-an lọ́nà máa lò láti bá wa ṣe gbé ẹrù láti fúyẹ́ kẹ́ ẹ gbìyànjú láti kàn sí akájọ sọ̀rọ̀ ọlọ́ọ̀bẹ Elédùmarè á bá wa yanjú gbogbo tó wà nílẹ̀ gbogbo wa náà ń gbìyànjú ni gbogbo pátápátá là ń gbìyànjú nǹkan tó ń là kọjá ẹ̀ kò tó nǹkan tó máa lọ fẹ́ gbẹ̀mí ara ẹ̀ fún torí tó bá gbẹ̀mí ara ẹ àwọn tó fi sílẹ̀ inú ìpayà náà máa wà ẹ̀rù máa bà wọ́n wọ́n á tún máa rò èròkèrò náà máa máa rò ẹlòmíì lè ti pàṣẹ ibẹ̀ kó lápá tẹ́ńsọ̀n owó tó yẹ kán fi tọ́jú ẹ ìbòdò báwo ló ṣe fẹ́ kó jẹ yàtọ̀ sí yẹn wọ́n tún sọ àwọn ẹbí lẹ́nu ọ̀gbà àwọn ẹbí tí yẹn kan pokùn so nílé wọn gbà kan màá ni ṣèbí ò mọ̀ pé àbúrò kínní kan ẹ̀ ń gbà kan báyìí ọmọ bẹ́ sódò ọmọ gbẹ̀mí ara ẹ̀ ni wọ́n tún sọ àwọn ẹbí lórúkọ tí ò yẹ kí wọ́n jẹ́ a tún wá fẹ́ mú kí ni nǹkan tó fà á ṣé ẹ̀ṣẹ̀ ló fà á tó fi di pé ẹ̀wọ̀n bẹ́ẹ̀ sí lọ pokùn so ni a mọ̀ pé ẹ sọ pé kò sí kò sí kò sí kinní kan àwọn òbí ò tọ́jú mi ọkọ ò tọ́jú mi ìyàwó ò tọ́jú mi ẹbí ò dá sí mi ó dà náà ṣé ẹ̀ṣẹ̀ ló fà á táwọn èèyàn fi ń gbẹ̀mí ara wọn ni àbí kí lẹ fẹ́ rò kú jẹ́ ní ètò ìdílé lẹ́ta fi ni pé kẹ́ sí wa ìgbà tí ẹ bá ti ráyè ẹ pè mí lẹ́ni ìwọ̀n tẹ̀ fàyè lẹ̀ mo ráyè lórí tó ṣẹlẹ̀ yìí torí nǹkan nígbà tí ọ̀rọ̀ ìjáde ìròyìn jáde lọ́sẹ̀ tó kọjá ó jẹ́ nǹkan tí ó bu omi tútù sọ́pọ̀lọpọ̀ wa lọ́kàn ẹ kàn sí mi nípa àtẹ̀jíṣẹ́ ìyẹn la máa fi ẹ̀rí ẹ̀ múlẹ̀ ìpè dókítà níta ìṣe náà ètò nípò ẹ jẹ́ ká wá ojútùú sí i kí ó tó di pọ́n máa rù wọ́n bá yín ẹ jẹ́ ká wá ojútùú sí i ẹ dákun tó lọ lọ́run ẹ gbìyànjú láti kàn sí wa lójú òpó tí mo pè fún yín yẹn náà ni 090 5 701 2081 eléyìí ni wọ́n fi ṣe lọ lórí ètò lónìí yìí káṣàlàyé náà ni o ẹ mọ darapọ̀ mọ́ wa lóòrèkóòrè ẹ lọ bá a pàdé lórí gbogbo ẹ̀rọ alátagbà wa pátápátá ẹ lè bá mi pàdé lórí instagram àti facebook orúkọ yìí náà ló wà ń bẹ kò yí padà tẹ bá ti wá débẹ̀ lẹ́yìn lórí youtube wa ẹ nǹkan tẹ bá tún lérò lóko tá a sọ yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ síbẹ̀ ẹ subscribe ẹ tẹ̀lé wa káwọn náà mọ tẹ̀lé yín ká mọjọ ṣe tùnbí nùbí àjọmọ̀kọ́ wọ̀ọ́rìn lóòrèkóòrè láṣẹ lọ́rùn Ẹlẹ́dùmarè ohun tó máa gbẹ̀mí wa kò ní dé bá ẹnikẹ́ni nínú wa àní rárìn fẹsẹ̀ sí àní jóúnjẹ burúkú àní sóúnjẹ jẹ àní tójú ilẹ̀ mọ́lẹ̀ èrò bí láti gbẹ̀mí ara wa kò ní sọ sí wa lọ́kàn tó bá sì ti sọ sí wa lọ́kàn Ọlọ́run ti fètò é e, ó ti fi kásẹ̀ kúrò ní ọkàn wa ó dìgbà kan náà